بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على من اصطفى وعلى آله وأصحابه ومن اقتفى بآثاره إلى يوم الصفى على وكفى الله سبحانه وتعالى أباتني كباب بويد الله تسيني كباب ببوالما لوه أبي الله سبحانه وتعالى kó bá ṣe kí a kìkẹ́ rẹ̀ fún ṣẹ́ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tọ́lọ̀ ń gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àtọ̀pà tí ó máa rí na sí gbogbo àlámàrí tó rọ̀ mọ́sẹ̀ máa dé yẹn pátápátá. nítẹ̀síwájú lórí alhadith rabi' èyí tí a ń ṣàlàyé rẹ̀ fún wa nínú hadith alimamu annawawiyu rahimahullahu ta'ala. oní hadith abdullahi ọmọ mas'ud inú àwọn àgbà sàhábà làwọn jẹ́ wọ́n ti bá wa bẹ̀rẹ̀ hadith yìí tí wọ́n ń ṣe àlàyé rẹ̀ fún wa ní sókè àwọn ọ̀rọ̀ tó ń ṣe ńlá sọ sallallahu alaihi wa alihi wasallam tí fi ń júwe bọ́lọ̀ wọn bá ṣe dẹ́nìmí àtiwọ́ bá a ṣe gbọ́dọ̀ jú ní fàárí ẹ̀dá gbogbo àṣírí kọ̀ọ̀kan bá a ṣe bẹ̀rẹ̀ sẹ̀mí àbí látòrí àwọn ṣẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam àti gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àyàtì inú Quran ti ti ṣe àfinilẹ̀ rẹ̀ láti ṣàlàyé rẹ̀ fún wa ní dárúsù ìjùlọ lọ́hùn. láti kébi tá a ti sùn gbà náà ni pé fayanfukhu fihi ruh Allah subhanahu wa ta'ala mẹ́lẹ́kù kọ̀ọ̀kan tó fi ti oyún onú kọ̀ọ̀kan yìí aboyún onú yìí onípadà wàá fẹ́ afẹ́rẹ́ ẹ̀mí sára oyún inú lẹ́yìn ìgbà tí oṣù mẹ́rin ti ń jẹ́ ọgọ́fà ọjọ́ tó bá rí kọjá lórí oyún. wàyí umaru bi arúgbà ìkẹlẹ́mẹ́t ó pa màláìka yìí láṣẹ kó lẹ gbólóhùn mẹ́rin kan ná oyún yìí lára. biket bi risqi ó kọ àkọsílẹ̀ kí ni ń já rìsìkì tí ó lò láyé. wọ́n máa bọ̀ ni àbí yóò máa bọ̀ àbí yóò máa bọ̀ ọwọ́ tí ó máa wà lókè ni àbíṣẹ́ ìlọ́wọ́ tí ó máa wà yóò máa dá kóíkóí fún ní àbọ́lọ́wọ́ tẹ́lẹ̀ fún eléyìí ọlọ́ọ̀bọ ti pè ìbú rẹ̀ pẹ̀lú rẹ̀ láti náà yán wa lágbájá rẹ̀ ò gbòòrò rẹ̀ kún púpọ̀ bíi kó nígbà kó kò tiẹ̀ ní rírí rárá ó mọ̀ náà bá èèyàn tí pé òun lòún mọ̀ sí òun lòún gba rísìkì rẹ̀ òun lòún sígbà òun lòún sẹ́yìn ń kó bára rẹ̀ wájú ọlọ́run ni kò tọ́nú gbàgbọ́ fún mùsùlùmí kó gbogbo ilé ìgbọ́ ọmọdéyàn kan ní í ṣe lẹ́yìn ọlọ́ toró náà lànàbì ṣàlàyé fún wa tó hàn kedere ìjọ tí Allah subhanahu wa ta'ala jẹ́ kí ń ṣe ọlọ́run mọ̀ nípa ilé yìí tó ń ṣe ọlọ́run alẹ́ sọ̀rọ̀tù sàdámù náà ń fi ìmọ̀ rẹ̀ sọ dásáwàtà jáde ó mà rẹ̀ gbogbo àwọn aláburú ẹ̀dá wọ̀nyí ìjọ tọ́lọ̀ ń sọ fànàbí gbogbo wọn wà níjọ́ tọ́lọ́ ọba subhanahu wa ta'ala ń dá ẹ̀dá kọ̀ọ̀kan nínú oyún tí ń pè wù àwọn nǹkan wọ̀nyí igun wọn wà níjọ́ náà sáwọn náà tiẹ̀ máa tó ṣẹlẹ̀ sáwọn náà ni kò kí ló wá ń dààmú ara rẹ fún ìwọ mùsùlùmí dárísì kí mi ni ìníjẹ́ ń wó lo alágbájá bí máa ń bù mí lásọ bó ti wá ń bù mí lásọ sí náà náà ni nǹkan ò mọ sí lọ́wọ́ mi sí à ń gbà mo wá jáde sí wọn wá ní aṣọ tí ń bù ọ́ nì ìfi rárísì kí ẹni náà torí bẹ́ẹ̀ ẹnitọ́ náà kódà kìí sọ nìkan bẹ́ẹ̀ lómi náà tọ́lọ́run bá ní ó gbé pẹ́ẹ́lí nu mọ̀lẹ́bí yín báyìí lè pè ọ́ tó ní mo fẹ́ ràn ó wà ló fẹ́ràn lọ́wọ́ wa àkàìmọye mọ̀lẹ́bí tí àwọn kan ti dàrú látàrí gbogbo àwọn àdẹ̀jàlú àwọn òbílẹ̀jẹ́ àwọn òpùrọ̀ ẹ̀dá tán láwọn ń wuṣẹ́ báwọn ríran tí wọ́n ń dá kalẹ̀ ní láwọn wàhálà lórí owó tá a fi ń ṣẹ̀ṣẹ̀ mí ọlọ́run bá ti parí rẹ̀ sínú kọmọ ẹ̀dẹ́yàn kó tó wálé ayé wà ẹ́mẹ́lìhì irú iṣẹ́ wo lẹ̀dá ó ṣe ó di nǹkan kejì jálìhì ìsẹ̀mí tí ó lò láyé oye ìgbà tí ó lò yóò kúrú lẹ́nu ni ìjọ wọn bá bí náà kó kàn náà ni ó sì padà ìjọ keje tí wọn bá súná wọn bá sọ rẹ̀ náà ló padà síwájú ọlọ́run gbogbo ẹ̀ òun náà ni bí nǹkan bá yéèyàn ní ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn ló mọ fún yẹn ní yastic láti lè mọ àwọn ọ̀rọ̀ tí ò dáa táwọn èèyàn ń sọ láwùjọ tó tako àkéèdà mùsùlùmí tó tako àwọn ìgbàgbọ́ tí islam fẹ́ ká gbàgbọ́ tó ṣàlàyé rẹ̀ fún wa nù quran àtàwọn ìgbàgbọ́ tó lálàáfíà tá a fi ń san olúwa wa tó dá wa tó ṣàlàyé rẹ̀ fún wa nù sínú iṣẹ́ ọlọ́ sallallahu alayhi wa alihi wa sallam ẹ máa rí mú yorùbá tó máa fẹ́ búyàn wọ́n ní onísọnù òsì onísọnù òsì ọmọ burúkú tí ń kú níjọ súná tí òun fẹ́ kú níjọ súná ni ìjọ mẹ́jọ náà ni Yorùbá gbà báwọn ń sọ ọmọ ló kọ láwọn Yorùbá kódà tí àwọn tí wọ́n ṣe mùsùlùmí ga ìjọ kẹjọ wọn sọ ọmọ ló kọ torí pé àwọn gbà péjọ mẹ́jọ náà ni wọ́n ṣe àìsísùn tú bẹ́ẹ̀ sì ni ìjọ méje ni alákòlé wọ́n sàmọ́ fi ń bóyàn sọnà ọmọ burúkú tí ò dógbó kọ lọ́jọ́ ṣúná sóòlù ò fẹ́ dógbó kọ ni bó ìrìnàjò rẹ̀ gan bó ti rìn látọ̀dọ̀ ọlọ́run ọba gan sínú okùn ìyá rẹ̀ láti inú okùn ìyá rẹ̀ náà tó fi dé láyé kò yé bọ́lá wọn bá ṣe kọrin ti ẹ̀ nìyẹn ẹ mọ́ lẹ́bù míì mọ́ ẹ mọ́ lẹ́mọ́ bò míì mọ́ ẹbí wọn ti bí ìpín wọn báyìí tán gbé jáde nínú ẹ̀jẹ̀ tí wọ́n wẹ̀ fún tán ìyá tó kọ́ gbé báyìí nìyá àwọn ti ranjú mọ́ àwọn ti mọ̀ pé kò ní gbé kò ní dó gba súnà torí ọwọ́ ìyá òun kì í sọwọ́ rí wallahi gbogbo nǹkan láyé inú àkọọ́lẹ̀ ló wà àwọn ẹni bí ń bẹ Islam sì fẹ́ ká gbà báwọn ẹni bí bẹ wa ma hum biddarrina bihi min ahadin illa bi idhnillah àmọ́ gbogbo àwọn ẹni bí wọ̀nyí àwọn onídán àwọn alásàsí wọ̀nyí gbogbo agbára burú tí ní n ò lè fi ṣèyàn sùtá kan láyé n ò lè fi kó ìnira kan báyàn àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tí ẹ darí àlámàdé pàṣẹ ọlọ́run bá tó kọ àkọọ́lẹ̀ sílẹ̀ ìkẹlẹ̀ kẹrin wa shaqiyyun aw sa'id ṣó lórí ibú ní ó yà ni àbẹ́lérí ilé ní ó yà gbogbo ẹtí ń bẹ náà kọ́lẹ̀ bí ta adé àdísì wọn lọ wípé fawalladhi dájúdájú ẹnì kọ̀ọ̀kan nínú yín la ya'malu bi 'amali ahli al-jannati hatta ma yakunu baynahu wa baynaha illa zira' títí tó fi já sí wípé ẹnì kọ̀ọ̀kan nínú yín yóò máa ṣiṣẹ́ iṣẹ́ tó máa àlìjẹ́nà ń ṣe tó fi wá di wípé láàrin rẹ̀ àti kókó kó wà àlìjẹ́nà kò ní kù ju ìgùnpá ọwọ́ kan elbow sọmọ́ka ọwọ́ náà ní jẹ́gùnpá ọwọ́ ẹnu tí kù mọ́ náà nù tí ó fi wà aljanna fayasbiqu alayhi alkitabu fayamalu bi amali ahli an-nari fa yadkhuluha ló bá di pé àkọọ́lẹ̀ ti gbáwájú rẹ̀ àkọọ́lẹ̀ gbáwájú rẹ̀ yìí tó bẹ̀rẹ̀ tó máa ṣe iṣẹ́ iṣẹ́ ní iná tó padà wá wọ iná náà tó bá wá dẹ tó mọ wá wúwa ọmọ náà ní kẹ̀yìnkẹ́yìn yóò padà kọ́gbọ́n àjọ rẹ̀ náà sínú náà ni lẹ́yìn ìgbà tó ti ń ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nà látẹ̀yìnwá وإن أحدكم لا يعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع bákan náà dájúdájú ẹnì kọ̀ọ̀kan yóò ti máa ṣe iṣẹ́ ọmọ náà pẹ̀lú iná rè ìwà ẹni náà ni ó máa wù ìran ọmọ ẹni náà ni ó máa rìn lẹ́sẹ̀ ó dá ìgbàgbọ́ tí ń sọ̀yàn dọ ọmọ náà ló fi máa lò sẹ̀mí ayé yóò kàn ku ìgúnpá ọwọ́ láàrin rẹ̀ àti kókó kó wọ náà náà sáà kú kò sí bó ṣe fẹ́ ṣe inú náà ló wọ̀ ẹnu tí ó kàn kù náà nìyẹn ìgúnpá ọwọ́ náà ni ó kù fayasluku alayhi alkitab fayamalu bi amali ahli jannati fayadkhuluha àkọọ́lẹ̀ tọ́lọ́run ti kọ́ọ́lẹ̀ fún tẹ́lẹ̀ wípé ẹni àlìjẹ́nà náà ni àárọ̀ ayé rẹ̀ àtọ̀sán ayé rẹ̀ ní ìṣiṣẹ́ ẹni náà àmọ́ tẹ́mi ọlọ́wọ́ padà parí lórí sí ọmọ àlìjẹ́nà ni kìsìrì kò ní í ṣiṣẹ́ yóò kàn padà dẹni tí ó padà máa wá sí ọmọ àlìjẹ́nà yóò padà wá kú lórí sí ọmọ àlìjẹ́nà yóò wá wà àlìjẹ́nà náà àwọn olùmọ̀ àwọn apá kan náà àwọn olùmọ̀ wọ́n já mọ̀ wípé àdìsí yìí ló dìndí débi tí a ti mú lé ní pé fáwọn lẹ́sì ìlàìláha rẹ́rú dé parí rẹ̀ wọ́n ní in tí wọ́n pè ní mọ́dúrọ̀jù ni kìí ṣe ọ̀rọ̀ aná Muhammad sallallahu alaihi wa bin Mas'ud radiyallahu anhu tó jẹ́ hadithi yìí ọ̀rọ̀ rẹ̀ ni. in tí wọ́n pè òun ni hadith tó jẹ́ sí wípé sọ̀hábà gbà in tí sọ̀hábà yẹn wá gbọ́yé nínú tánàbí sọ òun ló wàá sọ mọ́rọ̀ so alhadith al-mudraju qismun min aqsam alhadith ad-da'if nínú àwọn ìpín hadith tó lẹ nínú ọ̀rọ̀ ẹ̀sìn orí hadith al-mudraj wa so wọn a máa gbà láti lò ó ká gbà wọlé pẹ̀lú àwọn mọ́jẹ̀mú tí ó bá ti ní àwọn mọ́jẹ̀mú yẹn nú yóò jẹ́ àdísì chaachi ẹ̀ ní máa gbà yẹ̀wò bèrè tí pálọ̀ nínú ni wípé rọ́wì hadith sọ̀hábí tó gba hadith wá tó bá ṣe wípé àgbọ́yé rẹ̀ nù hadith yẹn tó gbọ́yé sọ yẹn tó fi wá ṣàlàyé tó ń gbọ́yé tó bá ṣe pé tó gbọ́yé yẹn ò ìtànàbí sọ àgbà hadith yẹn wọlé ṣùgbọ́n tí in tó bá gbọ́yé nù hadith yẹn tó wá sọ lọ́rọ̀ tó fi kí àdísì yẹn lóhùn lẹ́nu tó fi kí àdísì yẹn lẹ́yìn tó bá sì pé nǹkan yẹn tako àdísì náà Muhammad sallallahu alayhi wa sallam ànígbà àdísì yẹn wọlé tó bó sì jẹ́ ní sókí kó sì jẹ́ nìyẹn ká má pèjú irú ẹ̀ kan wá ana Muhammad sallallahu alayhi wa sallam ó ní sallu qabla al-maghrib sallu qabla al-maghrib liman sha'a anábì ní ẹ máa ṣe náfìlà ṣáájú ká tó kírun Maghrib ẹ ṣe náfìlà ṣáájú ká tó kírun Maghrib ẹlẹ́kẹta rẹ̀ ó wá ní fẹ́ni tó bá fẹ́ ní tánàbí sọmọ nìyẹn yẹba Aisha radiyallahu anha àwọn wọn gba hadithi yẹn wá fún wa hadithi ibẹni sunu Tirmidhi yẹba Aisha radiyallahu anha wọn wá ní karahiyatan an tuttakhadha sunnah wọ́n ní ó ṣe ọlọ́run nígbà tó di ipò rí tó wá fi sọ pé ẹni tó bá fẹ́ ni kó yán náfìlà náà ó ní torí pé òun ṣe ọlọ́run fi kórìíra káwọn èèyàn máa ń sọ ìmọ̀ ẹyẹn náfìlà bàbá ṣe pè wọn mọ́gìrìbì tán ṣáájú ká tó kí ìmọ̀ ẹyẹn náfìlà ṣáájú ká tó kí wọn mọ́gìrìbì yẹn ànábì fi kórìíra káwọn èèyàn máa ń sọ di súnà ojú ọwọ́ súnà ojú ọwọ́ ni pé kó wá fẹ́ dàbí wọ́n pè wọn àyílà wọ́n pè wọn zórì tán á ṣe náfìlà abákìrún zórì tán á ṣe náfìlà wọ́n pè wọn asiri a lè ṣe náfìlà ṣáájú rẹ̀ wọ́n pè wọn mọ́gìrìbì akí mọ́gìrìbì tán ká ṣe náfìlà akí ìṣá ìtàn kásì náfílà ká tó kí fájìrú rọ́kì àtàlù fájìr náfílà méjì tá a mọ́yìn ká tó kírun fájìrú ń dají tá a mọ́yìn ni báwọn náà wáfìlú ṣe kan pa ká má lè firú náfílà àbí àbí náfílà ṣáájú mọ́gírìbì yẹn ká má lè nírí kó kan pa báwọn tó kù náà ṣe kan pa torí ẹ̀ náà fi sọ tí à ń bá jẹ́ tó ṣe pé ìmọ̀ fẹ́ ṣe gbogbo àwọn súnà wọn níbi náà wá fẹ́ kó máa ṣe nígbà bá náà nígbàsí ní kíyàn ṣe ni so ìwọ nǹkan náà ni láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn tó bá ti pè wọn mọ́gìrì báyìí kí ìmọ̀ tó mọ́ṣáláṣí dé kó wọn ó kírun òtún ṣe náfìlà méjì ó wá di pé àwọn ti wá mọ̀ mọ̀ wípé gbogbo ìgbà tán bá ti pè wọn mọ́gìrì tán láyé kí wọ́n tó kí ó ṣàṣì náfìlà méjì kò gbọ́dọ̀ jẹ́ ní tí yóò mọ jásí pé gbogbo ìgbà lè yóò máa ṣe ìyẹn lọ̀rọ̀ tí yàwó Aisha tó fi kóra náà Muhammad sallallahu alayhi wa sallam a rí pé táwọn ẹbí sọ yẹn nínú ẹ̀ náà nìyàwó Aisha ti mú fáàmù jáde ìyẹn ni wọ́n pè ní fáàmù as-salaf wa fiqhu al-a'imma ìyẹn ni wọ́n pè ní àgbọ́yé àwọn salaf tó ń pè ní àgbọ́yé tí àwọn àyímọ̀ gbọ́yé nú ẹ̀sìn tó yọ báyìí so bẹ́ẹ̀ náà nírú eléyìí láti fi fáwọn lọ́hìn lẹ́rìí la ilaha wọ́n ní ọ̀rọ̀ àfáà Abdullah bin Mas'ud ni tó wá fìdí parí ẹ̀ẹ́dì pé ọ̀rọ̀ náà kò ta kò náà so hadithi ànábì láti bí inna ahadakum yujma khalquhu débi tá ànábì sọ pé wa shaqiyyun aw sa'id kò takò ìdí tó fi takò ni wípé ó ní mo fi ọlọ́run ọba tí ò sí ọba míì tó lẹ́tọ̀ọ́ kájọ́sì fún mo ìbúra ẹnikẹ́ni yóò máa ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nà títí tí fi dájú pé kó wà àlìjẹ́nà náà ò ní kù ju pé igun kan ọwọ́ lọ àkọọ́lẹ̀ pé yóò wọ gbàgbà wájú rẹ̀ yóò padà máa ṣiṣẹ́ ọmọ náà àti ìdàkejì rẹ̀ náà débi tó fi délẹ̀ àbí ìdàkejì rẹ̀ náà ni pé ọmọ àrùn yín tí ó máa ṣiṣẹ́ ọmọ náà kò ní kú ẹnu ògún fún ọwọ́ lọ kó wọná náà àkọsílẹ̀ pé wà àlìjẹ́nà ó bá gba wájú rẹ̀ yóò padà máa wùwà ọmọ àlìjẹ́nà sáré gbogbo ọ̀rọ̀ yìí wọ́n mú jáde àfáà yìí Abdullahi Mas'ud radiyallahu anhu wọ́n mú àgbọ́yé náà jáde níbi nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tó ń ṣẹlẹ̀ alayhi salatu wassalam tó ní ọlọ́run ó pa mọ́lákù tí máa ń fẹ́ afẹ́rẹ́ tí máa ń fẹ́ ẹ̀mí sára omi inú ikùn tó ní kó lè mọ́ láàrin èwo nìyẹn shaqiyun aw sa'id sólóríire ni ó yà ní àbólórí ibú ni ó yà wọ́n kò sólórí ibú láyé tó tayẹ tó gbélé ayé ṣe iṣẹ́ ọmọ iná tó sì kù sínú náà kò sẹ́ni tó tó lórí ilé láyé tó tẹ́ni tó gbélé ayé ṣe iṣẹ́ ọmọ àlìjẹ́nà tó sì kú lórí iṣẹ́ ọmọ àlìjẹ́nà tó sì wà àlìjẹ́nà so inú ọ̀rọ̀ yìí náà ní àfa Abdullahi bin Mas'ud radiyallahu anhu ni wọ́n ti gbọ́ àgbọ́yé yẹn tí wọ́n á fi kún ọ̀rọ̀ ànábì ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ ló jẹ́ fọ́rọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ báwa náà ṣe ń ṣe àlàyé tánàbí náà wí fún wa náà lẹ́nu ìpẹ̀lẹ́dẹ̀ tí wà tó sì jẹ́ nìyẹn tó àdísì mọ́dúrọ̀ jù ní afáwà Abdullahi bin Mas'ud yìí radiyallahu anhu in tán gbọ́yé tí wọ́n ṣàlàyé rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ àná Muhammad sallallahu alayhi wa sallam kò tako àwọn ọ̀rọ̀ míì náà tánàbí náà ti sọ náà àwọn àdísì míì tó ní àlàáfíà bí àdísì ń sọ yìí Bukhari tí a fáwọn sáàlọ ọmọ Sa'id as-Sa'idi radiyallahu anhu tí wọ́n gbà wá wípé náà sálàmù sọ wípé innamal a'malu bil khawatim ìtọ́lọ́wọ́ èwò mẹ́dàlá tí ó wò mẹ́rú láà tí ó fi gbaṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ òun ni kí láti bọ̀ tán kí ni tó kúlé lórí lórí iṣẹ́ kìí ṣe bó ti bẹ̀rẹ̀ iṣẹ́ oníbẹ̀rẹ̀ ayé rẹ̀ kìí ṣe tó gbadé láàárín gbogbo sẹ̀mí ayé rẹ̀ ṣùgbọ́n orí kí ló kúlé lórí òun gangan ni consideration wájú ọlọ́run ó ní ìtìbárò wà fún innamal a'malu bil khawatim bó ṣe jẹ́ nìyẹn bákan náà a tún rí nínú hadithi sahih muslim náà tó tún sọrú hadithi yìí láti mọ̀ pé àgbọ́yé abdullahi bin mas'ud ń bẹ̀ yẹn radiyallahu anhu kìí ṣe àgbọ́yé tó tako nọ́ọ̀sù hadithi anna muhammad sallallahu alaihi wasallam nínú hadithi yẹn abu hurairah radiyallahu anhu àwọn náà gba hadithi yìí wá fún wa wípé àni nabiyyi sallallahu alaihi wasallam qala إن الرجل ليعمل الزمان الطويل بعمل أهل الجنة ثم يختم له عمله بعمل أهل النار وإن الرجل ليعمل الزمان الطويل بعمل أهل النار ثم يختم له عمله بعمل أهل الجنة إعلنك بلا سبحانه وتعالى ومسعي السواسة ومسعي السواسة أتبوتا بي أتبوتا برو قلون قويا ويا ونو شاء الله صلى الله عليه وآله وسلم وفرني لفنوا ويبي أما يدين يوم أنسيسة لجو بورو لأيه láti bẹ̀rẹ̀ ayé rẹ̀ ní táwọn èèyàn mọ̀ọ́mọ̀ lẹ́lẹ́sìn ní táwọn èèyàn mọ̀ọ́mọ̀ lẹ́ni tí ń fáyà ọlọ́run ní táwọn èèyàn mọ̀ọ́mọ̀ lẹ́ni tó já sí wípé ó ti wò ó kéré tó nínú ẹ̀ṣẹ̀ kódà àwọn àfojúdi nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ yóò máa kó sí yóò máa sá fún ni lọ́pọ̀lọpọ̀ ọgbà yóò fi robin and nawafil wasiyam wasadaqat so ẹ máa rí yóò máa gbàrọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà yóò máa ṣètọrẹ àánú fáwọn èèyàn yóò máa ṣe náfìlà gbogbo àwọn ojúpọ̀nà iṣẹ́ rẹ yóò ti máa kópa láti kékeré ayé ẹ̀ tẹ́lẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ládùúgbò gan wọ́n máa fi tiẹ̀ ṣe àríkọ́ṣe àwọn àgbàlagbà tí wọ́n lè bí baba ńlá baba ńlá rẹ̀ gan wọ́n tún máa tara rẹ̀ mẹ́sìn inna rajula la ya'malu zamana yóò kù sátà tí ó fi ilé ayé lẹ̀ ọlọ́run wa parí iṣẹ́ rẹ̀ fún pẹ̀lú kó mọ ṣiṣẹ́ ọmọ náà ló kàn dẹ̀ kan náà ni ìbára sínú àdúrà àwọn tọ́lọ́mọdé àdàgbà yọwọ́kọ́wọ́ ọ̀rọ̀ ńláńlá ni wọ́n bá ṣàdúrà wọn kéèyàn sàmì rẹ̀ níbàámu sọ síwájú kó tó ṣàdúrà wọn kí yóò tó máa ṣàdúrà ànábì sọ̀rọ̀ yìí ìwọ ọlọ́run èwe ní ìgbà èwe ní í ṣe ọmọdé ní í ṣe bí à ń rawọ bí à ń ṣe zìnà bí à ń mutí bí à ń ṣòfófó bí kéèyàn máa hùwà bí tọ́ọ̀gì gbogbo àwọn kan ní kó mọ̀ sí lọ́wọ́ yẹn nígbà tí yẹn ń bẹ kékeré kó mọ̀ sí lọ́wọ́ yẹn nígbà tí yẹn níyàwó tí yẹn lọ́kọ tó tí yẹn sòwò tí yẹn bímọ kó wá kù sáàtà wípé ah ó mọ̀ kù díẹ̀ káàtó tí yẹn ó fi lé ayé lẹ̀ ìyẹn tẹ̀lé jẹ́ tó ti pọ́ lọ́wọ́ bọ̀ òògùn ní gbogbo yóò bá sì yíwọ́ jamaa irun jamaa kíkì rẹ̀ ò sí nínú ilé kò ní kí mọ́ rọ̀mọ̀tọ́nù báyìí mọ̀ lálàsẹ̀ rẹ̀ ni gbogbo ìwà pálapàla yẹn tí ó wù léwe ìwà ní à òun mí yẹn ni à ìtọ́ náà ló bù òun lójú kò yẹ kíyàn lọ lé ayé kíyàn tó yẹ tó wá kárí ẹran ilé ìhófà yẹ tó wá wá lé ayé kíyàn mọ́tò wá rí gbogbo àwọn ilé ìṣe òun sẹ́ bẹ̀rẹ̀ fàájì ní ìsìn làwọn máa ní à à à à nítòsí nígbà tó wà nítorí òsínbà tó wà léwe ó mọ̀ bá ìrírá rẹ̀ gbogbo àwọn tó ń jẹ́ oníwàásí lójọ́ kìíní àná padà wájú oníwàásí wò náà àpadà sí aburú bó ti wò kéré ó mọ bó ti wò tóbi tó ọlọ́run yóò tó kángun sẹ́yìn àti ní ti ń wá sọ̀rọ̀ gbọ́dọ̀ máa wọ̀ ọmọ ẹni náà gbọ́dọ̀ máa pé kí ni ayé lé wọ́n fi mí náà lóòótọ́ mi náà ṣàdúrà máa ń ní àbíkí èèyàn bẹ̀ wọ́n torí pé ọ̀pọ̀lọpọ̀ àdúrà tó ń ṣe ń gbà náà náà àwọn táwọn wíyìn ń kọ́ àdúrà òun àmọ́ lẹ́gbàá tó ti wọ́n fi ti wọ́n ṣe ní ìsìn ẹ̀rí bì kan ṣe ń búrẹ́kẹ́ fóun ẹ̀rí bá sì fi ṣe ń lọ tí ń bọ̀ ẹ̀rí bá àwọn ọmọ òun ṣe ń soríire àtàtà yóò ṣe mọ́ fi ṣe o inna lillahi wa inna ilayhi raji'un lẹ́yìn ìgbà tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti dẹni tí wọ́n mọ́lọ̀ látara rẹ̀ torí pé bàdé wọn ti bá a tó náà kò yẹ kó lójú ọ̀nà sunna kò yẹ kó lójú ọ̀nà tawhid ó padà wá dẹni tó ṣe kókó tó fi láyé lẹ̀ àdóníbògbàlẹ̀ dẹ̀lẹ́gbẹ́ awo tó ń bídí àkàlẹ̀ tó bá jáfa gbogbo èèyàn náà ni ó mọ bá ṣe gbogbo èèyàn náà ni òun súnfí ọ̀rẹ́ rẹ̀ ní ṣíà ọ̀rọ̀ rẹ̀ ní amadíà ọ̀rẹ́ rẹ̀ ní tẹ̀bí gbogbo àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́lẹ́gbẹ́ burúkú tó fojú kàsára ẹ̀sìn yìí tánàbí ti sẹ́bi lé wọn tó ti náyìnà sí wọn yìí tóun náà ti fìgbà kan náà takò wọn rí pẹ̀lú ìwà àbí pẹ̀lú ìṣesí àbí pẹ̀lú wàásí rẹ̀ ló padà wá dẹni tí mo bá wọn sẹ́yìn máa ní unity làwọn anúṣùlámù unity náà ni ogun jà wá níwájú jà wá lẹ́yìn èèyàn ọmọ ìyá mi nínú ìsìláàmù ọ̀rọ̀ sẹ́ẹ̀tì kan ló kù yìí ní sí yóò ẹjẹ́ àpò ọ̀pọ̀ kálẹ̀ àwọn kẹfẹ́ yìí lọ ní o abálé wọn lọ tẹ́ka wá padà sọ́dọ̀ ara wa ká máa bára wa sọ̀rọ̀ ìjọ ọ̀rọ̀ ká sì máa túnra wa ṣe gbogbo àwọn tó ń gbọ́ wáàsí rẹ̀ níjọ́ kìíní àná máa wò pé kí ní ìṣẹ̀lẹ̀ yìí lọ́rọ̀ tó máa tó wá jó ní wáàsí lóòótọ́ yóò tó wá sọ àwọn èèyàn náà nù ọlọ́run dákun abẹ́ ọ padà ṣe abúlé òjò ṣẹlẹ̀ sí wa. wà iná lọ́jù زمنا طويلا بعمل أهل النار ثم يختم له عمله بعمل أهل الجنة بأن يوم يدين يسمى سيساء فهو كريم fígbà láíláí tó gùn jọjọ tó sọ pé ìwọ ọmọ náà ni pẹlẹbọ ẹniwà kẹfìrí gbogbo ẹni bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn ìwà ẹ̀ṣẹ̀ tó kù à ń jalè à ń parọ́ à ń yẹgi mọ́ èèyàn dì à ń gbogbo àwọn ìwà tí ò da bí ọtí mímu bí bí à ń dá lè gbogbo àwọn ìwà tí ò da tó ṣe pé kódà ẹni tí ì ṣe mùsùlùmí gan mọ̀ wípé ìwà tẹni ń wù yìí á èṣù gbélé kí ẹ̀dá ni láàrin àwùjọ gbogbo àwọn ìwà wọ̀nyí ni ó máa wò tó mọ̀ yóò ṣàmù láhù tó mọ̀ yóò ṣàmù láhù amẹ́lùhù bí amẹ́lẹ̀ àlìjẹ́nà lẹ́yìn náà wọ́n wá padà wá parí ìsẹ̀mí rẹ̀ fún parí iṣẹ́ rẹ̀ fún pẹ̀lú kó máa ṣiṣẹ́ ní àlìjẹ́nà lókèǹdẹ̀ẹ́kẹ́ náà ni ló bá lóun túmbá òun túbà kó wọn bá jákujàkú báyìí déwájú ọlọ́run kó wọn bá rọrùn ẹ̀dọ́ báyìí déwájú ọlọ́run yóò máa ronú gbogbo àwọn ìwà pálapàla tó ti wù sẹ́yìn àwọn ìsẹ̀mí àìmọ̀kan ìsẹ̀mí òkùnkùn tó ti wù sẹ́yìn yóò máa sun ẹkún eléyìí lè ṣẹlẹ̀ sí látara àwọn dáwà tó bá gbọ́ lẹ́nu àwọn ẹni rẹ̀ wọ́n àti èèyàn kan lè wọ́ létí oníjìyàn kan náà lásìkò náà ló kàn bá ní ẹni ó mọ gbèsàkìyè sí ah, ọ̀rẹ́ wa àwọn sí wọn wúrú báyìí bí mùsùlùmí ló pera rẹ̀ ò kírun ni èwo ló tún dì mọ́ra yìí olóńdè níwọ̀ mùsùlùmí a sì lọ fi kírun àsùnbà lẹ́ẹ̀kan tí wọ́n rò pọ́nà ó gbà àwọn rẹ̀ ní báyìí ló máa ní ẹ̀ mi gbọ́ sí ah, torí olóńdè tí mo dé yìí ọlọ́run fi wọ́n nígbà àwọn mi á ah, ló bá yọ dànù ẹnu bá tó wá ń sọ yìí wọn ní agbègbè ah, tó ń sọ yìí náà òun ti gbọ́ rí òun kákún ni pé mo wá sun ẹkún títí kò wá nílò pẹ́ títí Allah subhanahu wa ta'ala bá kò sọ̀dọ̀ Allah akbar àwọn afọ wa ṣe ìwádìí kí ni tó fà tó fi rí bẹ́ẹ̀ wọ́n ní tó fi rí bẹ́ẹ̀ ni wípé ẹlòmíì bẹ ìwà ẹnire ní wù ń ta ọ̀rọ̀ ẹni ọlọ́ọ̀ ní sọ ìrìn ẹnire ní rìn ta àmọ́ n tí ń gbé sí kọ́kọ́ ayé tó burú jọjọ ni torí bẹ́ẹ̀ yín yín ò sí lè mà ọlọ́run padà wá tú láṣìírí pẹ̀lú kó padà wá pa lórí aburú gbangba aláburú ẹ̀dá nínú afòǹkùnṣe kaní afòrùsídá àti òdá ó mọ gbogbo tí ń tojú bọ̀ irú wọn pọ̀ bẹ́ẹ̀ láwùjọ àṣewà sí dáadáa yóò sọ̀rọ̀ ọlọ́run dáadáa ó sì lè mọ́ jáfa ó kàn jẹ́ mùsùlùmí náà ni ajára mọ́yàn akíyàn dáadáa àmọ́ ṣáájú àwọn èèyàn wọn bá di kójú bá sú lálẹ́ gbogbo àwọn ẹgbẹ́ awo kọ̀ọ̀kan ni kò sí èyí tí ò fẹ́ sí ń bẹ̀dánwò lórí pé òun fẹ́ kí láyé òun sáà dáná ni. àwọn ìwà ẹ̀ṣẹ̀ míì tó kù náà lálẹ́ ní ìfimọ̀ ṣe zìnà káàkiri lálẹ́ náà ló fi wọn mutí káàkiri gbogbo àwọn ìwà tí ò gbogbo ẹ̀ náà ni ó máa wọ kò sì lè hàn sáwọn èèyàn tó bá ti hàn sáwọn èèyàn àwọn èèyàn tó kéré jù ní ẹ̀dá ni ó hàn sí débi bí táwọn eléyìí ó kéré dé máa tẹ̀ gbangba máa ń sọ pé lágbájá gbogbo tí ń ṣe yìí à àwọn ọmọ ń sa ni àwọn èèyàn ó tẹ̀lé pé tí ẹni tá a mọ̀ yìí à kódà àwọn àfáàánú wa nílùú wa gan tápá wọn náà ń ṣe wá sí gan ìrìn ẹsẹ̀ wọn ọ̀rọ̀ wọn gan ìṣesí wọn gan ò dáa tó tẹni tá à ń sọ yìí torí bí ọlọ́run padà wá tú láṣìírí ló fi ṣe pé ọlọ́run bò ṣe é bò sí ọlọ́run kò ṣe é bò sí o kò ṣe é bò sí. tó àbí ẹlòmíín bẹ bẹ́ẹ̀ ọmọ náà ní wù ṣùgbọ́n ní kọ̀ọ̀kan sẹ́mi rẹ̀ ó ní àwọn iṣẹ́ rẹ̀ tí ń ṣe níṣẹ́ láwọn iṣẹ́ tó já sí wípé ó tẹ̀wọ̀n ju ẹ̀ṣẹ̀ tí ń ṣe lọ ó lè mutí lójú ọ̀sán lóòótọ́ ẹ bá sì wo àárín ìlú tẹ wà àdúgbò ẹ fẹ́ lè kó àwọn ọmọ rẹ̀ kúnú apẹ̀rẹ̀ kókún bẹ́ẹ̀ wọ́n sì ná gidi ni mú bó ti wo le tó ó dàbí wọn náà tó ń gbọ́ mi náà bá ṣàkíyèsí tó bá rìn máwọn èèyàn láwùjọ dáadáa ó mọ̀ ráwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ní kọ́kọ́ rẹ̀ mo fi ọlọ́run ọba tó dá mo fi ṣe ẹlẹ́rìí gbogbo pé à ń lo pàrọ̀ ni à ń so lóńdè ní ẹ̀ka òka ẹlẹ́lọ ni gbogbo àwọn nǹkan òun ó kórìíra rẹ̀ ga ẹlòmíì ó kàn mọ sọ pé ẹ kàn ń rí òun pé òun máa ń ṣe pé ojú òun kàn lé ní òun ò lẹ́yìn burú àwọn ìranù yẹn torí àwọn lòun ti ẹ̀ ká sí pé káwọn bàbá tó máa ṣe wá àṣìṣe pẹ́ bọ̀ dá òun gan òun ṣe torí pé òun ti nígbàgbọ́ pé ta lẹni tí ó pa òun lẹ́yìn ọlọ́run tó dáhùn ta lẹni tó lè borí òun kọ́ sí ìkẹ́ lẹ́yìn ọlọ́run tó dáhùn so òun lè má rí irun kí bó ṣe kó òun rí kí lóòótọ́ rọmọdọ́nù si rèé bọ́lọ̀n bá ní kó rọrùn fún òun ese gbà àmọ́ kèé ṣe ala wo ẹwà so yóò si láwọn iṣẹ́ rí kọ̀ọ̀kan ẹlòmíì sì ń bẹ bẹ́ẹ̀ lẹ́yìn n'ikọkọ tí ò ma se ní kọ́kọ́ rẹ̀ báwọn àwọn sọ pé ah, sì bá tún tó sí o ah, àmọ́ yẹn máa súnmọ́ dáadáa ah, kì í sáwọn ó ó láàánú èèyàn lójú níbi yíyún àmọ́ bí kọ́rọ̀ sí bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí náà ni kó máa bẹ̀rẹ̀ sí búyàn kó máa pàtẹ́yàn hmm, kò sọ̀rọ̀ tí ò gbẹ́nu rẹ̀ kò sì láti rí èèyàn kan lọ́wọ́ tí ò ní túta ṣùgbọ́n ní kọ̀kọ̀ ó láwọn iṣẹ́ rẹ̀ míì tó tó ní òṣùwọ̀n iṣẹ́ rẹ̀ wájú ọlọ́run ní òṣùwọ̀n iṣẹ́ wájú ọlọ́run ó tẹ̀wọ̀n gbogbo ìwà aburú tí ń fojú ayé wù yìí nà tó bá kù sáàtà tí ó fi lé ayé lẹ̀ Allah subhanahu wa ta'ala yóò padà wá pa lórí àtibọ̀tán dáadáa tó fi jọ́ọ̀jì ìpamọ́ rẹ̀ tí ó hàn sáwọn èèyàn ibi ṣiṣẹ́ rẹ̀. abẹ́lọ́ subhanahu wa ta'ala wọ́n sà ṣe àánú wa jù báyìí lọ. tó níparí àwọn afáwọn sọ fún wa wípé falkọwa tí mo mi rọ́fù sàwábẹ̀ àti bọ̀tán òun náà ni ti ń tí tí ṣe síwájú tó bí ilẹ̀ àbí tó bí gbogbo tó bá òkè èèyàn ṣe iṣẹ́ síwájú láyé àti bọ̀tán tí èèyàn kúlé lórí yẹn òun yóò máa jẹ́ ogún ẹ̀ níjẹ́sìn tó túyàn láṣìírí sọ́lọ̀ ń gba sẹ́yìn àbí ò gba sẹ́yìn náà ni kí n téèyàn kúlé lórí fọkúlù záàlìkẹ̀ sábàkọ̀ fìlkìtàbí sábẹ̀k gbogbo àwọn kan tá à ń sọ yìí náà ti gba wájú lórí ẹ̀dá ni kọ́dàrá àkọ́kọ́ ni náà ni gbogbo eléyìí ti wà nú ẹ̀ wàmìn húnà kẹ́ẹ̀nà yẹ̀ṣtẹ́dù kọ́fù sẹ́lẹ̀fì ń sún ìlkọ̀wátìm tìtorí bẹ́ẹ̀ ìbẹ̀rù ìbẹ̀rù ìkáyàsókè àwọn sálàf a máa ń le kókó níbi àti bọ̀tán bíi wàmínúhùn mọ̀nkẹ́rẹ̀ yóò kò lè kó min zikir sawabik in bẹnu tó já sí pé tí wọ́n bá dákọ n tó ní ṣe pẹ̀lú ìdádá ti ṣe síwájú àwọn àsìkò kan ti lọ a ò fẹ́ràn náfìlà púpọ̀ àwọn bákan wọn ní إن قلوب الأبرار معلقة بالخواتين يقولون بماذا يختم لنا وقلوب المقربين معلقة بالسوابك يقولون ماذا سبق لنا àwọn apá kan nínú wọn sọ wípé sẹ́ẹ̀rí ọkàn àwọn ẹni rẹ wọ́n ti rọ̀ ọmọ yìí tí ń jẹ́ àtibọ̀tán tẹ́dà ń ṣe níṣẹ́ torí pé wọn máa sọ́nà ọ̀rọ̀ wípé ẹ̀ nígbà wọn fi ń bẹ̀rù tọkàn wọn fi ń rọ̀ má bọ̀tán nítorí fi ń bẹ̀rù bẹ́ẹ̀ ni wípé kí lànà tọ́lọ́wọ́n bó fi síra wa kí lànà táti bọ̀dọ̀ Ọlọ́run bá ti kọ́ ọ́lẹ̀ fún wa kò yé wà so inú bẹ̀rù bojú wọn máa wà ọkàn wọn yìí balẹ̀. wọn kò ló balẹ̀ mọ̀kànlọ́ bí iná mọ̀ aláàkọ́tò lè sàwárì sàwárì ọkàn àwọn ẹni tí wọ́n tún súnmọ́ lọ́hùn ọkàn tí wọ́n á máa rọ̀ mọ́ àwọn iṣẹ́ eré táwọn ti ṣe síwájú kí ni tí wọ́n máa sọ hmm, ọkàn á máa rọ̀ mọ́ àwọn àkọọ́lẹ̀ tọ́lọ́run ti kọ síwájú àṣetáṣe lẹ́yìn náà ni àmọ́ kí lọ́lọ́run ti kọ síwájú torí tọ́lọ́run ti kọ síwájú náà ló padà wá ṣẹlẹ̀ wa lórí náà ló kò lè wa lórí tásìkò wa bá tó yẹ̀kùlù náà máa da sábà kọ̀lánà ó máa ń sọ wípé ẹ eh, àmà kí ni tó ti gba wájú wa báyìí náà àkọsílẹ̀ àárín ìròhún kí lẹ́nu àárín ẹsẹ̀ jìnà sí àárín ẹsẹ̀ eré ṣe ṣùgbọ́n àmọ́ kí là ti síwájú ọ̀rọ̀ tàwọn àlùmọ̀kọ̀rọ̀bù náà nìyẹn àwọn àlàbùrọ̀ àwọn máa ń wípé tọ̀ kí là tán gan-an so méjèèjì ńlá gbọ́dọ̀ mọ gbéyẹ̀wò kí lànà tọ́lọ́run bá ti kọ lákọọ́lẹ̀ rẹ̀ fún wa tọ́rọ̀ wọ́n padà já sí dẹ́n kí ni tọ́lọ́run bọ́ padà pa wálé lórí torí ní tó ti wà nú àkọọ́lẹ̀ síwájú káwa tó dilé ayé àbá máa ṣe iṣẹ́ kan lé nínú ẹ̀sìn nínú ìrìn àjò ayé wa kó máa jọ bí tẹni re ní àkọọ́lẹ̀ tó ti síwájú náà lápadà ló padà máa já ti bọ̀ tán wa tó bá já kọ́ọ́lẹ̀ ibi tó já kọ́ọ́lẹ̀ ọmọ náà ibi iṣẹ́ náà lè yẹ̀ tó padà wá kú lórí tó bá sì já kọ́lẹ̀ burúkú tó já kọ́lẹ̀ àlìjẹ́nà ó dà kí ẹ̀mọ́ ìwọ́n ọmọ lẹ́yìn nígbà tó bá kù sára tó pàdé ọlọ́run àkọọ́lẹ̀ ẹjọ́ kìíní àná nì àkọọ́lẹ̀ tó ti gba wáyé tẹ́lẹ̀ òun ló padà wá kúrò lórí tó wà dí ọmọ àlìjẹ́nà abẹ́ ọlọ́run subhanahu wa ta'ala wọ́n sáà sí àánú gbogbo wa jù báyìí lọ kó jẹ́ ká lékún ní àgbọ́yé ẹ̀sìn ká sì pọ̀ níbẹ̀rù ọlọ́run ní kọ́kọ̀ọ̀rọ̀ wa ní gbàgbà ọ̀rọ̀ wa ká sì máa ṣe lábàá gbogbo gbà يقول اللهم مقلب القلوب ثبت قلبي على دينك حديثي الإمام أحمد ونوان بجاد فوا يقول يا أم سلمة رضي الله عنها ونوان قالتنا نسلم يقول نسأل الله عليه الصلاة والسلام أما قني أدواء يقبوبا يوم أنصرك اللهم مقلب القلوب ثبت قلبي على دينك فقلت يا رسول الله أو إن القلوب لتتقلب قال نعم ما من خلق الله من بني آدم من بشر إلا أن قلبه بين أصبعين من أصابع الله فإن شاء الله عز وجل قامه وإن شاء زاغه ونسأل الله ربنا أن لا يزيغ قلوبنا بعد إذ هديتنا بعد إذ هدانا ونسأله أن يهبنا أن يهب لنا من لدنه رحمة إنه هو الوهاب قالت قلت يا رسول الله ألا تعلمني دعوة أدعو بها لنفسي قال بلى قولي اللهم رب النبي محمد اغفر لي ذنبي وأذب غيظ قلبي وأجرني مضلات الفتن ما أحييتني أري الإمام أحمد رحمه الله تعالى أنا أبي أدفع جاد فنوا يبي يوم السلامة أنو إن شاء الله صلى الله عليه وسلم أما أقواني بما شاء دعائي àdúrà náà ni pé ìwọ ọlọ́run ọba tó máa ń yí àwọn ọkàn padà wọ́n sáyẹ̀ fi ọkàn tèmi rinlẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ ìyàwó Salama radiyallahu anha láwọn wá bí ó ń ṣe ọlọ́run léèrè pé òun ṣe ọlọ́run sáwọn ọkà máa yí padà ní olóṣọ ọlọ́run wá níbẹ̀ ni kò sí kan nínú ẹ̀dá tí ọlọ́run ọba dáná ọmọ ànábì Adam tó jábara àfi kó jásí pé ọkàn rẹ̀ ń bẹ láàrin ọmọ ka méjì ọmọ ka ọlọ́run ọwọ́ rẹ̀ ń bẹ àbí ọkàn rẹ̀ ń bẹ láàrin ọmọ ka méjì nínú àwọn ọmọ ka ọlọ́run tó bá wu ọlọ́run agbé ọkàn náà dó tó bá sì wu ayé ọkàn náà kúrò lórí òdodo àwọn à ń bẹ ọlọ́run ọba ọba tó dẹ́wa kó má yẹ ọkàn wa kó lẹ́yìn ìgbà tó ti fọ̀nà mọ̀ wá àwa ń bẹ̀ kó mọ́ sáà ta wá lọ́rẹ̀ ìkẹ́ látọ̀dọ̀ ara rẹ̀ torí pé ọlọ́run ọba yìí òun lọ́ba ti ń tàyàn lọ́rẹ̀ ìyàwó mùsàlámù ni mo wá tẹ̀síwájú mo ní òun ṣe ọlọ́run ó wá kọ́ mi ní àdúrà kan tí màá bẹ ọlọ́run ọba lé lórí kó fi kún mi lórí ẹ̀mí mi ànábì níbẹ̀ ni wọ́n mọ̀ sọ pé ìwọ ọlọ́run ọba ọba ànábì Muhammad wọ́n sáà fúrẹ́ jì mí gbogbo ìwà nínú bí nínú ọkàn àbí kèéta nínú ọkàn àbí ká sọ pé ìbínú inú ọkàn wọ́n sàmú kò fún mi sì làmí kò ní gbogbo nǹkan tí mo ń sọ̀yàn nù nínú àdánwò láyé lókun ìgbà tí wọ́n sì ń bẹ nílé ayé ó dẹ̀ ṣe wípé hadith yìí wọ́n ló lé ẹ̀ hadith yìí lẹ̀ àmọ́ hadith ti Abdullahi ọmọ amúrò tí mo mùsùlùmí gbà wá yíò ṣe gbára lé dáadáa wípé olóhùn gbọ́ ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó ń sọ wípé inna quluba bani adama kulluha aw kullaha bayna isbu'ayn min asabi ar-rahmani azza wa jalla كقلم واحد يصرفه حيث يشاء ó ní wọ́n ṣe ọlọ́run sọ wípé àwọn ọkàn ọmọ ànábì Adam gbogbo rẹ̀ pátá ń bẹ láàrin ọmọ ká méjì nínú àwọn ọmọ ká ọlọ́run ọba ó wá dà gẹ́gẹ́ bí ọkàn kan ṣoṣo ọlọ́run ọba máa ń yí ọkàn yín kó bá ṣe wù ú lẹ́yìn wá sọ wípé Allahumma musarrif al-qulubi sarrif qulubana ala ta'atik wo olúwa mi ọba tí máa ń yí ọkàn padà máa ń ṣàì yí ọkàn wọn padà sórí ìtẹ̀láṣẹ rẹ̀ yí ọkàn wa padà sórí ma rẹ̀ ìyẹn ló máa ń ṣe àdúrà yìí gbogbo gbà náà allahumma ala ta'atik kódà kí ni òǹkà rẹ̀ oyè àdàdé wò lámà wá ṣe ọgọ́rùn ni mẹ́tàlá ni ni kò gbogbo ìgbà láti máa ṣe bá bá ṣe ń bẹ ọlọ́run lórí ìtẹ̀mí ayé wa lórí ìyàwó lórí ọmọ lórí iṣẹ́ ọwọ́ wa lórí mọ̀lẹ́bí lórí àna lórí ọ̀rẹ́ lórí ìlú bẹ́ẹ̀ ni láti máa bẹ̀lọ́ allahumma ya musaddifal qulubi allahumma musaddifal qulubi saddif qulubana ala ta'atik pé wọ́n ọlọ́wọ́ mú képe ọ́ wọ́n ló máa ń yí àwọn ọkàn padà bó ṣe ń wọ́n wọ́n sẹ́ yí ọkàn wa padà sórí ìtẹ̀láṣẹ rẹ̀ yí ọkàn wa padà sórí ìtẹ̀láṣẹ rẹ̀ la ilaha illallah títí di dárúsì ń bọ̀ wá táwọn àpàdé ara wa lórí alhadith alhamis bẹ́lá subhanahu wa ta'ala ó sọ wa لا يتلاشى جبنانه أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك